Welcome to your show, Ojogbo <laughs> TV. Today, we went to Evu to bring that most popular rapper of those days, <laughs> the person of Mr. Dagri. Ọmọ ogun. Ìfadá, make you no cry for me. Ẹ jẹ́ sinmi, ẹ jọ̀ọ́ ẹ mi. Ah no no no no, Mr. Dagri. A lot of eh? people cry when you die. You see they all love your song. <laughs> and then by the way do you know that you are going to die or why did you sing uh, if i die make they no cry for me. mo ti jalè rí yes mo ti jalè rí díẹ̀ ló kù ẹyin sọmọ rí mo bá ti pààyàn. wáyé láì tẹnu wọ́n ti dẹ̀ ask mr dabi wọ́n sì reply me i i ask mr if you know you are going to die before you sang the song you tell me you have seen hello even though you still before you see when growing up when young guys are hustling eh, to prosper in life a lot of thoughts will come to your mind But stealing is not the option. Eh? A lot of people even say that your sudden death, you use it as sacrifice for glory. Yeah èèyàn mọ́ mi ọ̀rọ̀ òkè mo ti kú mo ti kọ́ sí pápẹ́ bọ̀ mo dúpẹ́ wípé mo ti jẹ ní iyẹ̀pẹ̀ ẹ bá mi pé torí lọ́pẹ́ kó wá bá mi sọpẹ́ àti pé mo ti lọ sódò lọ́wọ́ orí mi pẹ̀lú kọ̀ọ̀kan ẹni wá mi ti anirógun níbo ló lọ. Ah! Mr. Dagrin you are dead <laughs> in fact you are dead pátápátá. You see the only prayer we are praying to God is that he should forgive you all your sin and then uh, he should protect the one you left behind those of um, Olamide he should give them long life and prosperity because we are still enjoying them Amen. You see, Amen. a lot of people even say that eh, if you did not die, Olamide will not blow. èmi ni ọba nínú géèmù ìdájí iná ọmọ ogun ọba òfé ní kọjá ọba kí gbogbo ilé ẹ̀yin ọmọdé àgbàlagbà ẹ dìde ṣé mo Barack Obama èmi ni Barack Green nígboro shit oh no no I didn't say you to stand up you can sit down ah uh, when I said ẹ̀yin àgbàlagbà ẹ dìde I mean the likes of rugged man uh, Idris Abdulkareem they should stand up for the king the king is here. Oh, okay yeah. you mean that if one king did not die another one will not be e- installed. exactly ah! exactly exactly mr jogbon. a lot of people enjoy this program you see uh, this is mr Dagrin of those time eh if you enjoy good rapper you will know that he's the best you see a lot of people enjoy you ah mr Dagrin. ah <laughs> this is noppa exactly. you also know noppa in heaven. oh. <laughs> eh? see you your belief is that we that we are rugged in life uh -huh. will not make heaven. of course that is what you thought. Is a lie. Uh -huh. you people thought we go to hellfire. Ah. I make heaven. Uh, Even in my room, yes. God provides seventy wives for me. Ah. are you young girls of eighteen years. Eh? Láwọn ọmọ tí ọmú wọn dúró dìbò. Ilé èso bẹ́pẹ́. God of wonderful. You better do good so that you can make heaven. Awolowo. Eh. Ah! Dadadi! it's better to do good oh, so that we can all enjoy like every other people <laughs> thank you for today's program see you next time. thanks for watching our skit to support us kindly subscribe to our youtube channel at ojogbon tv thank you.